أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيام شهر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون حافظ على شهر صيامي فإنه لخميس عرفة بمعتد ويبسط فيه رزق الخلق كله ويسهل فيه فعل كل تعبد تذرع فقينا نودعيني وهو على ألف شعري فصلت فرد الرصد فقم ليله وقطع نهارا كصارما قوما عن قول سوء ومرسلين فحافظ على شهر الصيام فإنه أما إلى يوم يا وعلاوي gbìyànjú láti ṣe àkíyèsí àwẹ̀ rẹ gbogbo tó bá lè bàwẹ̀ jẹ́ máa mà dájú ẹ̀ kó sì jìnnà sí i torí pé àwẹ̀ yìí. láàmì sọ̀rọ̀ká ní ìdí ní Muhammadi. orígun kan ló jẹ́ inú orígun márùn-ún èyí tọ́lọ́run fi gbé ẹ̀sìn ànábìwá Muhammad dúró tùwálákò àbẹ̀wá kólé jẹ̀mí ní ìlà àga. bí àbátí ẹ̀ mú retí ń bẹ nínú àwẹ̀ yìí tayọ wípé ilẹ̀kùn jahim wọ́n ti wọ́n ti pa nígbà tí oṣù yìí bá dé. wà á fàṣọ àbẹ̀wá kólé jìnnà ní ìmúsáàdì. ilẹ̀kùn àlìjánná wọ́n ti ilẹ̀kùn gbogbo ẹni tí ọlọ́run bá kádàrá oríire mọ́ ọlọ́run ó kò tí wọ́n sílẹ̀kùn àlìjánná lẹ̀kùn ẹni ọlọ́run bá dojú ìfẹ́ rẹ̀ pọ̀ nínú àwọn òkú àlùbáríkọ ọlá àpọ́nlé oṣù yìí tó ṣe lójú ayé rẹ̀ tóṣù yìí bá ti ń gbé ọlọ́run kò kí wọ́n máa mú yàgò. wàyò fàdó ilé kúlò ṣáìpọ̀ ní mọ́tàdé. gbogbo àwọn èṣù bí èèyàn bí èṣù àti nínú àjẹnú tí wọ́n máa sì yàn sábúrú ọlọ́run òkú tí wọ́n dè wọ́n mẹ́lẹ̀ ní gbogbo àlejòwá fẹ́ kàkọyọ̀ sọ́nà. wàyó ti fẹ́ kò fi hírí ní gbogbo lẹ́sẹ̀ kò lè kà lè fi lè. nínú oṣù àlùbáríkà yìí ọlọ́run máa tẹ àtìkí lẹ̀ fún ẹrú èyí tí ọba ń pẹ́rú láyà káwé ó tó wọlé pé kíláàsì jẹ kíláàsì mu ọlọ́run sì máa ti jíjẹ mu mú lẹ̀ a máa ti rọrùn fún yàn. wáyé ló fi fẹ́ẹ́ lò fún lè tààbòdè. gbogbo sẹ́sẹ̀ èèyàn fi sin lọ́hùn láyé ọlọ́run máa jẹ́ kọ̀rọ̀ fún yàn nínú oṣù yìí ẹni tí ò lè ṣe lóòótọ́ tẹ́lẹ̀ kí yóò máa dìde nínú oṣù yìí. ẹni tí o lè faralẹ̀ fọlọ́run láti jọ́sìn lọ́rọ̀ lọ́rùn ọlọ́run máa ti fẹ́ sìn nírọ̀rùn nínú sọ àlùbáríkà tá a wà sí. sàtàrọ̀ fàjìnnà lùnà gbogbo wọn ni wọn sì nínú oṣù yìí kódà àwọn obìnrin ẹlẹ́yin tó ẹgbẹ́ kó bẹ̀ fáwọn ẹni ẹ̀ ọlọ́run kó tó على ألف شهر فضلت فالترصد wọ́n sọ yìí nínú oṣù yìí oṣù tọ́jọ́ wípé òru kan tó lóore ju òru ẹgbẹ̀rún oṣù lọ òru yìí ìkálukú wa bá torí ìkẹ́ ara rẹ̀ wá kiri oṣù tá a máa wá ká. gbogbo ẹyọ ọmọ ìyá tí ọlọ́run ní kí oṣù àlùbáríkà yìí bá láyé ẹ jẹ́ ká máa gbé òru rẹ̀ dìde jọ́sìn fọ́lọ́run gbogbo tó bá lè bẹ̀sìn wa jẹ́ ní ọ̀sán ká jìnà sí olóbi àwọn nǹkan tí à ń mẹ́nu bà lórí ètò wa yìí. wà á tún sọ báwo alùpùpù lè sórí ìwà mọ́ síbi. àwọn yànnà náà àwọn ìdájọ́ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ àwẹ̀ nítorí kẹ́nìkọ̀ọ̀kan wó lè bá a sọ àwẹ̀ wa. kó o gbogbo tí bá ń sa burú tàbí nǹkan tí ó lè bà wá láàwẹ̀ jẹ́. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahman rahim alhamdulillahi wa kafa wa salamu ala rasuli wa ala alihi wa رسوله wa man kana ala asarihi كان على أثره اختفى إلى يوم القيامة هذا وقف subhanahu wa ta'ala. ọba èyí tí ó ṣe àánú wa ọyọ̀ǹda oṣù àlùbáríkà yìí ó ní ká máa gbé bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ ìbáàdà ó tún wá ṣe wá lóore látàrí àwọn onígbọ̀wé ètò yìí tí ọlọ́run lò wọ́n fún dáadáa tí a fi ń rí àwọn tí a ń rí gbọ́ lọ́dọ̀ gbogbo àwọn àlùfáà wa gbogbo tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ọlọ́run àbíọ́ gbogbo orí wọn ọlọ́mọdé ọbàjẹ́ túbọ̀ bá ní máa ṣe àdínkù dáadáa wọn àdá ọpọpọ ọlọ́run látara àwọn tí ọlọ́run ní kí wọ́n ti jẹ́ àlùbáríkà yìí lára wa ọlọ́run bá ní lékún ìkẹ́ wọn àánú rẹ túbọ̀ jẹ́ kó máa bá wọn gbé àti abáǹkọ̀kan bá ètò wa tí à ń ti ń ṣàlàyé àwọn ìdájọ́ tí ó dùrọ̀ mọ́ ọ̀rọ̀ àwẹ̀ wa tí àwẹ̀ wa tí ó fi ní àtẹ́wọ́gbà nínú àwọn nǹkan tí a tún fẹ́ pè wá sákèésí gẹ́gẹ́ bí ìdáhùn sí àwọn ìbéèrè tí àwọn ọmọ ìyá tí wọ́n tún fi ń ṣe ọwọ́ òun náà ni pé ṣé ọ lẹ́tọ̀ọ́ kí ẹni tí ọ ń gba àwẹ̀ pàápàá tó tún wà ní ìlú mọ́sálásí láti farasin fún ẹ̀sìn fọlọ́hùn. sọ́lẹ̀tọ̀ kíyàwó lọ́ máa wá wá sínú mọ́sálásì yìí bóyá kọ́ máa gbóúnjẹ wá fún ni kọ́ wá bẹ́ẹ̀ wò. ìdáhùn sílẹ̀ yìí tọ́ba dé sí pé wíwá obìnrin yìí wá bá ẹni tí ọ wà nínú ilé ìjọsìn ọ̀bá tayọ wípé agbóúnjẹ wá fún ni àwa abalẹ̀ wò kò sí tó burú mẹ́ nínú òfin ẹ̀sìn nígbà tá wípé ẹni tí kò sí ètìkáàfù a sọ wípé kó tilẹ̀kùn mọ́yàwó rẹ̀ lásìkò tí ń gba tí ń gba àwẹ̀ lọ pé kò gbọ́dọ̀ rí wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ eléyìí náà lọ sọ ìbẹ̀wò ìyàwó ẹni sí mi nínú mọ́sálásí bí àsìkò tá a bá ń ṣe ètìkáàfù lọ láfi sọ wípé kò bà àwẹ̀ jẹ́ àkódà àwọn àlùfẹ́ ẹ̀sìn gbà pé kò sí tó burú òun sì lè sin ìyàwó ẹ̀ tọ́ba ń lọ ó lè sí bí ẹnu ọ̀nà mọ́sálásí kọ́sá máa dé ta láti máa rìn kiri àdéjì torí wípé rasulu karim sallallahu alayhi wa sallam inú ọ̀rọ̀ tí ìyàwó sọ́fíà tó jẹ́ ìyàwó ànábì tí ó gbà wá fún wa onínàbí sallallahu alayhi wa sallam kana mu'takiban fil masjid ànábì máa wọ ìtìká inú mọ́sálásí nígbà tí àwẹ̀ bá kù mẹ́wàá ní Ramadan nínú oṣù Ramadan fa àtìhì azura wọ́n máa wá bá nàbì ní masalasi lẹ́ni tí wá bẹ̀ wò wọ́n máa wá bẹ̀ ànábì wò wà ìdáwó àtiwájú wàrọ́jìnà fa àdàtúkù sáà àwọn obìnrin ẹ̀ á sì máa wà ó túmọ̀ sí fáwọn obìnrin á tún máa bá ṣe itikaf táwọn máa ń sọ̀rọ̀ wọn nígbà tí wọn bá fẹ́ dìde ànábì máa ń sọ wípé látàkẹ́lì àtà àǹsọ̀rọ̀ máa mọ́kànjú títí tẹ́mi náà ó fi dìde pẹ̀lú ẹ̀ láti sàn án eléyìí ń sọ fún wa wípé anẹ́tọ̀ọ́ ká wọ ọdún ẹ̀sìn yìí ìyẹn ti ká pẹ̀lú ìyàwó wa ìyàwó wa náà lè bá ní wọ ìbádà yìí tàbí ká dá wọ fúnra wa tàbí kíyàwó wa náà dá ṣe fún rẹ̀ èyí tí ó tún mẹ́sẹ̀ eléyìí rinlẹ̀ òun lọ́rọ̀ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní ìtàkì àtẹ́kùfù àwọn ìtàkàfà máa rasulillahi imra'atun arábìnrin kan. ó ṣe ìtìkáàfù pẹ̀lú ànábì ṣùgbọ́n ròyìn obìnrin yẹn pé mùsàhátọ̀ ni obìnrin tí ẹ̀jẹ̀ háìjọ ẹ̀ ti máa ń wá pọ̀ tí máa ń wá pọ̀ eléyìí ó ń fi hàn wípé ipò tóbìnrin yìí wà ẹ̀sìn gbà wípé tó ti fi ti máa ń wá ó lè máa kírun lọ lọ. pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí wípé túrẹ̀ náà bá ń ṣẹlẹ̀ ẹ́ sí lásìkò ààwẹ̀ ẹnu àsìkò tí ọba máa ń ṣe àìsàn yẹn tọ́mà á sọ fún pé kó fi ààwẹ̀ lẹ̀ àwọn àsìkò tá a sọ fún pọ́lẹ́tọ̀ kó kírù yẹn a lè gbé àgbéléwọ̀n àgbéléwọ̀n rẹ̀ sórí ẹ̀ ká sọ kó lè máa bàtìkò náà gba ààwẹ̀ lọ nínú hadithi tí àwọn Aisha. tó gbà wá fún wa yìí òun ju wà níwèé bẹ́ẹ̀ ìparábìnrin yìí dẹ̀ máa wà nípò ẹni tí ó ń ṣe ìtìhádọ̀ nínú àgbà wa mi wọ́n jẹ́ kó wa pé ìyàwó rẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni umu salama òun ni umu salama ti tara alifamura wà sukura ẹ̀jẹ̀ famura àti sukura ọ̀tọ́kọ́ sukurusurusu. ọmọ ń wá lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́dọ̀ ẹ̀ eléyìí tí wọ́n máa ń pè ní ẹ̀jẹ̀ aláwa àlọ́ wọn ni tí wọ́n bá ń ṣe lọ wọ̀dáàna àtọ́sù tàtàhà wọ̀ ìyẹ̀tù sọ́ọ̀tì wọ́n máa ń fi nǹkan kan dáàbò bo ara nígbà tí wọ́n ń kírun nínú ọ̀rọ̀ tí yìí pẹ̀lú tó mọ́ ọ̀rọ̀ àwẹ̀ ọjà mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá ń àwẹ̀ tí ṣe obìnrin nínú ó lè wọ ìtìkáàfù pẹ̀lú wa bí ọ̀bá sì wọ́ pẹ̀lú wa ọlẹ́tọ̀ọ́ ó sì bẹ̀wò wa níbẹ̀ tọba adésípé arígbígbé kọ́bẹ̀ àwò ó lè kó bá bá dá wa bí a bá ń ṣe tàbí ó lè kó bá àwẹ̀ wa tọ́lọ́wọ́ ọ̀dà wa bákan náà kó sọ ìbẹ̀wò rẹ̀ di alẹ́ kó sọ ìbẹ̀wò rẹ̀ kó sọ di alẹ́ òfin dára púpọ̀ ó dànù adésì tá a kọ́kọ́ mú wálẹ̀ kẹ́yẹ eléyìí tí a fi sọ̀rọ̀ wípé anabi máa ń ṣe ìtẹ̀ká tí ìyàwó sọ́fíà tó lòun máa ń bẹ̀wò nínú àgbà wá mi wọ́n kọ̀ ya dẹ̀ wípé bẹ̀wò rẹ̀ yìí lẹ́yìn pé alẹ́ ni ọmọ ń jẹ́ àwọn fi ń dájú tàbá ni wípé kí ọ bẹ̀ wá wò tàbí gbogbo jẹ wá ó lè tún dá nǹkan mí lẹ̀ fún wa tọ́lá ní sèyàn ti fi lẹ̀ láti fi jọ mẹ́ta jọ mẹ́rin lọ́yàtọ̀ sí fún olórí kọ́ ọwọ́ máa rẹ́ kíkì ìgbéyàwó tọ́jú ilé ìwẹ̀ tí ó fi kún ọkọ̀ máa gbé oúnjẹ wá tí òfin ní jẹ́ fìtínà fún ọ. bí ọba wa rí wípé òun bùkátà sí kọ béèrè ẹ̀ láti fi máa rí ètò ilé ṣe rí ó lè wàá bẹ ọwọ́ ní alẹ́ tí ò ní jẹ́ sí pé ọ̀ràn ààwẹ̀ yọ wà ní ọ̀rùn ẹ ẹnu ìbádà tó o bá ń sin lálẹ́ òun ló ti bàsíkò ìbẹ̀wò rẹ̀ ó fi lẹ̀ eléyìí ò túmọ̀ sí wípé ẹjọ́ láti pọ̀ ọmọ sí gbọ́ eléyìí ba ìtìkáàfù yàn ọba jẹ́ àyíláṣepọ̀ pẹ̀lú obìnrin nígbà tá a bá ń ṣe ìtìkáàfù wa lọ́wọ́. nínú kàtí abẹ́ tí àwa aláwẹ̀ ìyá tó gbọ́yé ọlọ́mọ́sálá ìlú fún àgbọ́yé ẹ̀yìn àtàwa náà ọlá àti tóbi ọlọ́run òun ni ẹni tá a ti sọ̀rọ̀ rẹ̀ ṣáájú nínú ọ̀rọ̀ wa tá a ti sọ ṣáájú ìyẹn ni ẹni tí ó fẹ́ rìnrìn àjò tá a sọ fún wa wípé kìí sọ̀rọ̀ yẹn ní fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kí ọgbà àwẹ̀ òun tí àwa tó fẹ́ gbéyẹ̀wò lábala ọ̀rọ̀ ẹni wípé nígbà tá ó gbà mí fóun gbà àwẹ̀ ìjẹ́ lọ́lẹ́tọ̀ọ́ kọ́ ti bẹ̀rẹ̀ ẹnu sísí rẹ̀ láti lé láì sí ìdórí ìrìn àjò eléyìí òun la fẹ́ wọn fóun kókó tí àwọn ẹlẹ́ ọ̀fọ́ wò pé oúnjẹ àárọ̀ tóró wọ́n rìn àjò lónìí kò sí ààwẹ̀ a sì rí pé kèé bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn sọ́lẹ́tọ̀ kó ti gbélé kó ti jẹ oúnjẹ kó ti sínú láì jẹ́ kó ti wọnú ìrìn àjò yìí ohun tí ó rinlẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sìn òun náà ni wípé wọ́n gbà wípé ọlẹ́tọ̀ọ́ ẹ̀ bí ó ti jẹun láti lé èyí tó gbà tó bá tó lórí ìrìn àjò nìkan tàbí gbọ́ bá tó rí pé ó lè ń la àwọn míì nígbà bẹ́ẹ̀ pé gbọ́ bá tó rí pé ó lè ń la nílùú làwọn sí nínú ibi tọ́lọ́ sí ló ẹni tí ń rìn àjò lẹ́tọ̀ọ́ kọjá àwẹ̀ ọ̀sákọ́lẹ̀ rẹ̀ lágbà pé ọlẹ́tọ̀ ẹ̀ tó bá ti dà níyàn fún òun rìn àjò ọlẹ́tọ̀ pé ó sí ẹnu nítorí hadith èyí tí wọ́n gbà wá fún wa tí aṣíwájú wa muhammad bin Ka'b tó gbà wá ó ní àtẹ́tù anas bin malik ní ramadan mo wá bá anas ọmọ malik nínú àwẹ̀ wọ́n wọ yuridu safaran anas ọmọ malik ń palẹ̀ ẹ̀ mọ́ ọbẹ̀ rìnrìn àjò wọ́kọ̀dé rọ́ṣìlẹ̀tì rọ́ṣìlẹ̀tì wọ́n lábìsà síyá abẹ́ sábà ó ti gbé kàtí ó mú gùn ó ti gbé ta ó ti wọ́ sọ́ọ̀rẹ́ àjò ọjọ́ àbítọ́ à ọba ní kí wọ́n bó ń gbé oúnjẹ wá fún akal ó sì jẹ́njẹ́ yìí fakult àlùfáà wa Muhammad bin Ka'b olóòsọ fáánẹ́sì wípé sunna ṣé ẹ jẹ́ ṣe yìí ṣé ìlànà ànábì sì nìyẹn kọ́ọ̀n Anas bin Malik ní sunna ètí mo ṣe yìí sunna ni ìlànà aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad tó ń bá rọ́ọ̀kì fẹ́ bí ànábì ṣe mú nǹkan mọ́ ẹnì kò níyẹn tó gba ibi tí ó lọ tí ó gbà lọ. eléyìí nínú àgbọ́yé ó fi yé wa wípé ẹni tí ọba fẹ́ rìnrìn àjò ọlẹ́tọ̀ kó ti sínú láti lé kó tó bẹ̀rẹ̀ rìn àjò àtúndà àdìsí mi ti imam ahmad àti abu dahud tẹ́ ń gbà wá lọ́dọ̀ ọ̀bẹ́rẹ́dì bọ́lù jùbẹ́yẹ ọsọ wípé rọ́kìmtùmá abi basra alùbàfárì ìsàfínà bilifasad ní ramadan gbogbo ọkọ̀ ojú omi pẹ̀lú abu bisra alùbàfárì nínú ààwẹ̀ kàtẹ́fà tó máa kọ́rùbà gàdá tán ìgbà tí àsìkò ọ̀sán tá a máa jẹun ọ̀sán dé. wọ́n gbé oúnjẹ ọ̀sán fún un kọ́lá sọ̀rọ̀fẹ́ ọwọ́ sọ fún mi pé súnmọ́ mi kájọ máa jẹun fakultu onímọ̀ wa sọ fún pé alẹ́sítàtàrà a sì tún rí òrùlé ìlú wàtàdìgbò bàbá tí èsìlè dáadáa wọ́n fẹ́ ń ṣe kárí ìdájọ́ èyí tá a mà lórí ọ̀rọ̀ ọ̀run pé ìgbérùn kù ti bẹ̀rẹ̀ wo bí tẹ̀yẹ̀ bá ti dé tí ọba ti lórí òrùlé ìlú rẹ̀ tó ti fú òmá eléyìí àgbọ̀yé nínú hadithi tí a kà yìí. àlùfáà wa ọ láti sọ fún ọ sọ fún àbí bísrọ àlùkàfárí yẹn ni wọ́n bẹ́ẹ̀ ti kúrò jù bẹ́ẹ̀ ọ sọ bẹ́ẹ̀ fún pé a ti máa jẹun sìn òrùlé ìlú wa tá a ti kó láwọn yìí ọ̀kúlù olùmọ̀sọ bẹ́ẹ̀ fún pàpà àbúbísọ̀ gàfárí ọwọ́ sọ fún mi pé arọ̀gẹ́ta asúnnẹ̀tì rasulillah sọ fẹ́ gbójú kó mi súnà ànábì ni ọ̀fẹ́ sèbánàbì kì í máa ṣe bí rasúlù sallallahu alayhi wa sallam ìtì máa ṣe ni pé bọ́ bá ti lẹ́yìn fóun fẹ́ rírìn àjò nílé náà ní ti bẹ̀rẹ̀ ẹnu sísí. àti àwọn hadith mi tí ó fún ọ̀rọ̀ tí àlùfáà wa àbóbísọ àlùgàfárí tó wù yìí ní agbára nínú ẹ̀ náà ni hadisi Anas bin Malik èyí tí a ti sọ ṣáájú àtòmí ti Dihya ibn Khalifa radiyallahu wa. tó gbà wá. هنا أنه خرج من قريته إلى قريب من قرية عقبة òun jáde lẹ́ni tí ó lọ sí ìletò kan tó súnmọ́ ìletò táwọn ti kú òfin Ramadan nínú ààwẹ̀ súnmọ́ ìnáwó aftara ó sì já ààwẹ̀ wà aftara máa hù náà sùn. àwọn èèyàn kan náà àwọn tẹ́jọ́ rẹ̀ àjò àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní jẹun wọ́n kárí àkàrò àdìjúlọ àwọn tí wọ́n jọ rìn tí wọ́n láwọn òní jẹ́ sáwọn. kọ́ọ̀dà ọwọ́ sọ ọ́nù ọ̀rọ̀ rẹ̀ fún akpé fọlọ́mọ rọ́jà ilà kọ̀rọ̀yẹ́tì nígbà tí wọ́n padà sílé tó fi ẹ́ fún wọn yìí pé wọ́n lọ́ọ́ yìí la kọ̀dọ̀rọ̀ ètò ìyàwó ma amúra ìtì mo rí lónìí ọ̀ràn kan ní mo fún tó akúnnu àdàrà rírò ọba tiẹ̀ ṣẹlẹ̀ ìhìn ló pé mo lè fojú mi rí ìnàkàwọ́ máa àwọn èèyàn rọ́gbìbú anahadi rasulillah wọ́n ti gbójú kó níbi ìtọ́sọ́nà ànábì wa asáàbì àti àwọn sáàbì rẹ̀ yakulu dhalika lilladhina sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sísọ yìí ó fi ń bá àwọn èèyàn tí wọ́n gba ààwẹ̀ tí wọ́n jẹun yẹn ó fi bá wọn wí thumma qala inda dhalik níbi tí àwọn ìfẹ́ kojú rí fẹ́ẹ́ fi súnà dé ó ní aláwọ̀ ẹ̀kọ́bílì ní ìlẹ̀ ìta pátásì kọ̀ọ̀kan gbà mí sọ́dọ̀ kò mọ̀ mí sọ́dọ̀ rẹ̀ torí pé yàrá tún pẹ́ láyé jù báyìí lọ ojú yóò yí lèlíkúrì tó dé ìtòhùn rí lọ torí ìtòhùn rí báwọn èèyàn máa yapa súnà ànábì lórí ìṣesí kan òun ò rò pé lè fojú rí nítorí tó rí o ti tásìkò sí ọlọ́run tó kọ́ ọgbà ó sí ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn àìmọ́bà kúta hold òun lọ́gbà àdìsí wa gbogbo àwọn àfáà àwọn tí wọ́n sì bá lè gbà ìkọ́ ọ̀tún àwọn tí wọ́n ti fọyà balẹ̀ sí ni ọmọ àtàjọ fìhì tá a lè pàdé sí wọn tá a lè fi ṣe ẹ̀rí tí wọ́n dẹ̀ láwọn àgbà wá tí wọ́n gbà wá nínú sọ̀rí ṣáì nínú sọ̀rí Buhari àti sọ̀rí Muslim yàtọ̀ fún àfọwọ́ àmọ̀sóró lẹ́kẹ́lbì tó jẹ́ mọ̀jùkúrò nínú àdéhùn rẹ̀ òfin yé wa wípé ẹni tó bá fẹ́ rìnrìn àjò. gẹ́gẹ́ bí ohun a ti bẹ̀rẹ̀ ọlẹ́tọ̀ ó lè tinú láti lé bí mo ti mọ̀ fóun fẹ́ ìrìn àjò bí kọ̀ọ̀bá tó yé wa ọ̀rọ̀ tí wọ́n kà fún wa lẹ́ẹ̀kan tó ka ẹ̀nà màrí ìdọ́nù. àwọn gbogbo ẹni ọlọ́ọ̀ni gbogbo ẹni ń lẹbi tó wà lórí ìrìn àjò. fàájà tó ń fi àyà mi lè fún fáwọ. ọmọ ń gba àwẹ̀ padà ní ọjọ́ mi aláṣàbàrí yìí tí ànábì sọ àbí tọ́lọ̀ subhanahu wa ta'ala tó sọ yẹ́sùmọ́dù màtí àhàbà ìsábà wà lima ya kúròjì. ẹni tó di ẹrù lẹ̀ fún fẹ́rẹ́ àjò okòónú ẹni tó sì ti wà lórí ìrìn àjò ẹ̀ okòónú èyí tá a sọ yìí tá a bá lọ lórí àyè yìí tá a lọ ka tafsiru alfawa ìmáàmù kùrùtùbì wọ́n sọ tààràtààrà nínú tafsiru tí adarúkọ yìí tí wọ́n jẹ́ kó lè wá wípé ẹni tí ọba ti di ẹrù wípé òun fẹ́ rìnrìn àjò ó lè sinú láti lé àwọn àfáàrù àwọn onípa ọ̀rọ̀ tó jẹ́rìí fún lílálàáfíà àdìsí anas tàbí sọ́sáàbì ọwà ìyọpọ̀ àyè tí àyè má gbà wá lẹ́nu àsìkò tí yóò kó fún wa lórí ètò yìí á sọ nínú ẹni hadithi alajilaj tó ní kúrúnà ló sáfẹ̀rẹ̀ máa Umar amárìnrìn àjò pẹ̀lú Umar rọ́jì aláwọ̀ ánìwò pẹ̀lú àpẹta àmìyáàlì tí ò ju mẹ́rin mẹ́ta lọ fàyẹ̀rì fà yẹtẹ̀jẹ̀wọ̀sù ìsọ̀lá Umar wọ́n ti máa ṣe ní wípé èyí jẹ́ kí irun rẹ̀ ọkọ̀ ọmọdé rẹ̀ ó yóò sì pé yóò sì já àwẹ̀ àbí sàrẹ́sì mi wà tó ní kọ́ńdàlẹ̀ Abu Musa Abu Musa sọ fún wa pé alamu anba anba anaka ìdá òǹbẹ anaka ìdá kàràṣìkà kàràṣìkà sọ ìmà wọ́n mú wá létí bọ́ mi ìlànà ìfúntà ọba fẹ́ jáde lé lẹ́ni tí rìnrìn àjò máa ń jáde lẹ́ni tí máa ń gbà wẹ́ jáde wọ́n yí dáadáa kàtà dàkàtà sọ ìmà bọ́ ọba sì dé ó dì lẹ́ni tí ó tún gbà wẹ̀ wọlé àwọn tó bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ sọ fún pé ẹ̀rẹ́ rẹ̀ ọ̀nà ìgbà bẹ́ẹ̀ sọ fún ọ ni pé ìdá kàràjìdá tó o bá fẹ́ jáde ní láti ní àpọ̀ fẹ́rẹ́ rẹ̀ àjò fáfúrú ti mọ̀ ti rọ̀ máa jáde níjáde ẹni tó ti fi ẹnu wà ìdá dàkàtà wàdìkún ọ̀fìrọ̀ nígbà tó o ti padà wọlé náà máa wọlé ẹni tó ti fi ẹnu àlùfáà wàdà ọ̀rọ̀ kọ́tù ọlọ́gbà àdébìyẹ̀wá àwọn náà gba àdìsí wá ìsìnàdì sọ̀fìkìn àlàṣàkì síta àbítí rẹ̀ sí lálàáfíà lórí májẹ̀mú táwọn afọ àwọn onítìrà ló fẹ́ pàdé tí wọ́n fi máa gba àdìsí wá àbíọ́lọ́wọ̀ bóyá ń gbà lórí ètò wa ní ìta bá tún pàdé àtún lè tẹ̀síwájú díẹ̀ lórí ọ̀rọ̀ yẹn fún àwọn àdìsí méjì ìyàtọ̀ fẹ́ tọ́ka sí àbẹ̀lọ́ ńlọ àánú ẹ̀ بنسان يعني ونبوا ليس هذا سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين